إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال في ولون أتركياتي تلفون النبي محمد صلى الله عليه وسلم kọ́lọ́wọ́n bá kọmọ́sà gba ọpẹ́ wa bẹ̀rẹ̀ àtọ̀rọ̀ àánú ọlọ́run kọ́lọ́wọ́n bá mọ́sà gbogbo àánú rẹ̀ fún wa àdúró tí rẹ̀ kọmọ́sà ṣe fún wa kọ́ wa rọ́jò kẹrẹ̀ sí eré ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́jọ́ kan ṣoṣo ọlọ́run inṣáàlá a máa tẹ̀síwájú lórí ọ̀làyé nípa ìtàn ìgbésí ayé ànábì agẹ́bà sí máa ká fún wa nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ní ọdún kejì tí ànábì ṣe hijira lẹ́yìn ìgbà tí wọ́n jagun bádìrì tán òun náà ni tí ó ṣẹlẹ̀ nínú oṣù ṣàwáàlì ẹ̀rí pé ogun bájúlè ṣẹlẹ̀ nínú oṣù ramadan kété tí eléyìí ṣẹlẹ̀ tán òun náà ni ọlọ́run bá tó kádàrá pé kí ṣẹlẹ̀ míì náà ó tún ṣẹlẹ̀ òun náà ni ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ sí kan nínú àwọn yahudi ẹgbẹ́ bí ó sì gbajúmọ̀ pé àwọn yẹ̀húdí mẹ́ta ìdílé mẹ́ta nínú àwọn yẹ̀húdí náà lọ gbajúmọ̀ nínú ìlú madina tí kanú wọn jẹba ní kọmìnàkọ́ tí mi jẹba ní nàdíyè tí mi sì tún jẹba ní kòrò ìfọ̀n àwọn ìdílé mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n gbajúmọ̀ dáadáa tọ́ nínú ṣàwárì nínú ọdún yìí anábì ilé ìdílé kan jáde nínú ìlú màdínà nínú àwọn yahudi tí anábì bá nínú ìlú sọlọ́lá wa ni mo sẹlẹ̀. àṣejù èyí tí àwọn ìdílé ìṣe àti ìkọjá àlà àti ìyẹ àdéhùn èyí tá ànábì bá wọn sí sọlọ àlùmọsọlọ àkọkọ ìdílé nù ìdílé mẹta tọkọkọ takọ àdéhùn ànábì nínú àwọn yahudi àwọn nígbà ní kọ̀ìnàkà gẹ́gẹ́ bó ṣe gbajúmọ̀ pé ìgbà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó yọ̀ǹda fáànàbì kó ṣe ìjírà lọ sílùú madina kọ́lọ́n sì gba ànábì láàyè níbẹ̀ àwọn nǹkan tí òjíṣẹ́ ọlọ́run ọba kọ́ mójútó òun ni pé ahada nabiyu sallallahu alayhi wa sallam ahada madina wa minhum aliyahud anabi gbé àdéhùn láàrin rẹ̀ àtàwọn aráàlú madina nínú àwọn tánàbí wa gbádùn pẹ̀lú ẹ̀ àwọn náà ni àwọn yahudi àti gbogbo àwọn tí ń fún bẹ́ẹ̀ náà lò màdínà tí wọ́n jẹ́ mùsùlùmí anábì jáde ń pẹ̀lú wọn nínú àwọn tí àdéhùn yìí kó sínú òun ni pé alẹ́ àyàtà àdà tọ́ra fún alẹ́ àfàr kí tọ́ra kò kan ìyẹn ni pé àwọn mùsùlùmí àwọn mùsùlùmí kí wọ́n má kọjá àlà lórí àwọn yahudi bẹ́ẹ̀ sì ni káwọn yahudi náà má kọjá àlà lórí àwọn mùsùlùmí kọ́dà ní bẹ nínú àwọn àdéhùn yìí tí òjíṣẹ́ ọlọ́run ọba fi rinlẹ̀ pé kẹ́nìkan mọ́jà ń bẹ kẹ́ni kan kọ́mọ́ ṣe gíní kọ́mọ́ jàǹbẹ́ nìkan. wàlàkín náà lè yẹ̀hó de ka àdá ti rìn àmọ́ àwọn yẹ̀hó de gẹ́gẹ́ bí ìṣesí wọn tá a ti mọ̀ wọ́n mọ̀ tọ́lọ̀ ti ròyìn wọn náà alukur'an láti jọ́ tó náà wọn bá fi dáyé ọlọ́wọ́n ọba òròyìn àwọn yẹ̀hó dí pẹ̀lú òròyìn tó dáa nítorí pé ní ibú ni wọ́n àwọn ẹni wọn ò lé èpo lójú wọ́n èé sọ ọmọ wọ́n èé sọ alápọ̀nlé èèyàn èèyàn yẹpẹrẹ ni wọ́n wọ́n èé sọ ọmọ bẹ́ẹ̀dì ọmọ orí bẹ́ẹ̀dì ọmọ ẹlẹ́ẹ̀lẹ̀ ni wọ́n. àwọn máa jàǹbá àdéhùn lọ́pọ̀lọpọ̀ pẹ̀lú kọ́wọ́mú gúlù ìjọ kan ni wọ́n tó ṣe pé níta màámà ni pé bẹ́ẹ̀ bá ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn jàǹbá yín wọ́n sì rí fi eléyìí gbajúmọ̀ lérí ilẹ̀ eléyìí náà ni wọ́n fi bá ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n fi bá a lò wọ́n jàǹbá àdéhùn ànábì wọ́lẹ́mì ẹ̀tẹ̀rẹ̀ mú kọ́lá àwọn ọ̀pá ànábì yìí èsì àbájáde jàǹbá tán ṣe fún ànábì àti iye àdéhùn ànábì sallallahu alayhi wa sallam èsì rẹ̀ ni pé àjìláwọ́n Rasulullah òjísí ọlọ́run ọba ó lé wọn kó ló rọ̀ nínú lọ́sàn dandan ẹ̀ka gára yé ẹ̀yin ọmọ ara kíra yìí ẹ̀ka gára yé ẹ̀yin fẹ́yìn sára pọ̀lẹ́yìn ẹ̀yin onígbàjẹ́ èèyàn yìí. bá a bá pọn yín lé ẹ̀yìn ṣẹlẹ̀ àpọ́nlé àrẹ́bì lé wọn jáde lọ́sàgbàgbà ìwọ́n lè mọ àwò pé ẹ̀ nílẹ̀ àrẹ́bì wá lé wọn ṣe bá nàbí bá wọn náà lónìí ọmọ tó ń sọ àwọn náà bá wọn kan lò lónìí àwọn tí wọ́n sì jọmọ ìlú ni wọ́n gbà nábì láyé sọ́lá àlùwọ̀sọ́lá ànábì náà fi dára bó ti ẹ̀jẹ̀ pé kì í sípà nẹ́bí jagun gbàlú màdínà tó bá yẹpà nẹ́bí bá jagun gbà á ní àníbi káìsẹ̀ máa sọ yẹn torí pé orí ilẹ̀ ọlọ́run ni ẹ̀sìn ọlọ́run ló sì gbọ̀rọ̀ jọba lérí ẹ̀ àmọ́ kò jagun gbà á wọ́n gbà nẹ́bí láàyè kó wá sẹ̀sẹ̀ ọlọ́run bẹ̀ níjọba fi fọ́fọ́ sọ́wà nẹ́bí sọ́lọ́lá àlèwọ̀sẹ́lá gbogbo liyartaha min adahum kó lè sinmi níbi sùtá wọn kó sì lè jáwọn aráàlú mọ̀dínà sinmi níbi wàhálà torí gẹ́gẹ́ àṣẹ wàyí tó ní wàhálà onífìtínà bá ń bẹ láàrin wa tí ò já gbádùn tí ń dá wàhálà lójoojúmọ́ tí ọ̀bá tí kú láàrin wa àlè sinmi àníri mímí àgbàtọ́ ẹ bá yọ kẹ ẹ yọ yẹni yọ jìgá ẹnu kó láàrin ẹni tí ń dá wa láàrin láàrin yìí ẹnu kó mbẹ ẹ pé ìwọ tó ó sinmi ó sì bí àwọn aráàlú yòókù náà ó sì kẹ́yìn kí wọ́n sinmi kẹ́nìkan jẹ́ adàlórú bóyá bí àwọn ọmọ ta ni tí wọ́n máa ń jà káàkiri street ẹni pé wọ́n jẹ́ agbádùn káàkiri kíjọba wa kọ gbogbo wọn kọ sà wọn ìlú òsìnì àbí òdòsìnì òsìnì kò sẹ́ni tí ń wá káwọn èèyàn máa jàǹbá rẹ̀ tó bá rí pẹ́nìkan ń jàǹbá rẹ̀ tó bá yọ ọwọ́ rẹ̀ láwo ó fẹ̀mí balẹ̀ lẹ́rí ẹ̀mí ara rẹ̀ àbí òní fẹ̀mí balẹ̀ wàá sinmi lórí dúkìá rẹ̀ kẹ́nìkan máa jà á lólè nísìn táwọn ẹni tí jà á lólè tí èdè ká wa fi kalẹ̀ ní o ẹbí tá a bá fi gbàgbé owó báyìí ọ̀rọ̀ máa bà wá ni àwa mẹ́ni náà á sì gẹ́ni ayọwọ́ rẹ̀ láwò ẹ bá lè ẹ dákun sábúrú lẹ́sẹ̀ irú ìta mẹ́bí ṣe làwọn náà ṣe yìí o sọlá àlùwàsálà àwọn aráàlú madina táwọn yahudi jẹ́ kan nínú wọn. anábì yọrọ wọn láwọ gaga eji ẹjẹ́ asinmi eji kí ló sinmi ẹ̀yin tẹ́ máa yàdé òun torí ẹ̀ bá rí yàn láwùjọ kan tọ́ bá rí kẹ́nìkan ń ṣe àyídá tẹ́ bá yọrọ rẹ̀ láwọ wọn ọ̀sá burú ẹ̀ kó lọ wọ́n dà wá rú pẹ́nìkan bá ń bẹ láwùjọ kan tí ọba gbọ́rọ̀ tí ń jàǹbá àdéhùn kọ́lá kọjá lọ létí omi tí wọ́n fún ọ lọ tó lò ó ọ̀yọ́wọ́ rẹ̀ máa lọ àti ọ́n mọ́ torí pọ̀ gbogbo ẹgbẹ́ kalẹ̀ òṣè ó lò ó náà máa ya ìyàwó dí ni ọ́. gbọ́ síbi iṣẹ́ gbogbo òfin fi kalẹ̀ iṣẹ́ yẹn tọ́ba lé ọ síwájú ẹ̀bí torí wọn náà fọwọ́ sófin wọn náà tẹ̀lé tí wọ́n fi kalẹ̀. irú tá ànábi ṣe fún wọn ni. lèyẹ̀rẹ̀tà àwọn yorì hàmẹ́ńfìlì àrùdì àwọn mẹ́ńfìlì màdínà ànábi yọ láti lè jẹ́ kánábi ò káwọn aráàlú náà sì sinmi. bóòlù ìṣẹ̀lẹ̀ yìí ti wá sẹ́yìn bóòlù wọn ẹja gbọ́ díẹ̀ lọ́rọ̀ táwọn afáà sọ. wọ́n ní anábìwá muhammad sọ́lọ́lọ́ àìwòsànà ìgbà tó jagun bá dé ìtàn anábìwá lọ sínú ọjà baníkọ ìnàkọ nínú àwọn ọjà tó máa ń ná lu màdínà àwọn baníkọ ìnàkọ náà ní ọjà sóòkù baníkọ ìnàkọ sóòkù baníkọ. kóyìnàkọ wọn máa ń ná wa lọ sínú ọjà yìí ọwọ́ kó àwọn ìyàwó díjọ àṣà lè ṣe dáwà nù ọjà a lè ṣe àwọn dáwà yóò pa mọ́sálásí ẹ̀ kó mọ́sálásí ni ẹ̀ yìí nàbí tẹ̀lé a dáwà ọjà báyìí bá gbà wá. ànábì wa lọ kó wọn jọ nínú ọjà thumma qal ojúṣe ọlọ́run wa sọ pé ya ma'ashara yahud ẹ̀yin yahud ní mo pè yín o ìṣìbáwò min Allah ẹ sọ́ra o ẹ sọ́ra o fún ìyà ọlọ́run ẹ sọ́ra o fún àdánwò ọlọ́run sọ ma pé àsìkò yẹn ó yẹ ká ẹnu ànábì ọtọrọ sọlá àlùwàsálà ó yẹ ká ẹnu rẹ ọtọrọ torí pé ó sì bá àwọn kùrẹ́ sí jagun tání ó sì mú ẹni wọn ànábì wa lọ opportunity tó kọ́ àwọn ìyẹ̀wò díjọ nínú olùtọ́ wa ọwọ́ ẹ sọ́ra nípa ẹ̀yẹ ọlọ́run ẹ sọ́ra nípa mẹ́tìlọ́mọ lẹ́zọ̀lọ́bì kùrẹ́ ìṣèlú nàmúnákìmá nínú tọ́sẹ̀lẹ̀ sáwọn kọ̀rẹ́ sí nínú ìyà tó tọ́ ìyà tọ́sẹ̀lẹ̀ sí wọn nínú ogun bádìrì tó ṣe pé àwọn olórí wọn à ń sà wọn lẹ̀lẹ̀ wáyà ń gbá wọn bí bọ́ọ̀lù ni à ń gbá wọn bí kíni bí bọ́ọ̀lù ni ẹ sọ akérò ẹ̀ òṣèjẹ ni kọ́lọ̀ mú àfirú ẹ̀ jẹ yìí wọ́n a sì lè mọ̀ torí ẹ̀ wọ́n a sì tẹ̀mí fún yín ní pé ẹgbà sílámù anábì ń sọ fún ẹgbẹ́ kíni wá sí ìmí kíni ẹgbà islam ojúṣe ọlọ́run wá fi kún pé onípa iná kùnà àárọ̀ fùtùmù àní nàbí yóò mọ̀rìsálò torí pé ìgbẹ́gbẹ́ fúnra yín mọ̀ pé ojúṣe ọlọ́run tọ́lọ̀ ránṣẹ́ ni mí tẹ̀jìdúnà bẹ́ẹ̀lì kẹfí kìtàbì kún ẹ̀yìn ẹ̀ ti rí inú tíra yín ẹ ti nínú mọ́jẹ̀mú láéláé nípa pé òjísé ọlọ́run ni mí ọlọ́run lè fi sàdéhùn fún yín pé ìyìn ànábì òde ẹ̀rí kí ló sì wọn sànábì sọlá àlùwàsálà kọ́ọ̀lù àwọn bàní kọ̀yìnà kọ́ àwọn ìyàwó dí gbogbo wọn sọ pé yá muhammad ìrẹ muhammad sẹ́yìn wọn lẹ́kọ̀ọ́ wọn lẹ́kọ̀ọ́ ànábì náà wọ́n yẹnu gbàgà báwọn tí wọ́n ń pè wọn lẹ́kọ̀ọ́ wọn ni yá Muhammad ìrẹ́ Muhammad gbogbo àwọn alágídí bá ṣe máa ń ṣe nu pé ẹnìkan bá gbọ́dọ̀ bẹ́ẹ̀ wọ́n bá bẹ́ẹ̀ nìkan sí pọ́ọ̀nù bóun náà ṣe ṣe nu yóò kó kẹ́ni wọ́n á kọ́ wọ́n á fi ẹni máa mú wọn jẹ́ mímú sápò ara rẹ̀ ní ìnípe wọn nù kankan Razaki ó ṣe ó ṣe nìkan ó ṣe nìkan. ó ti ní sálàf àwọn sálàf rẹ̀ wọ́n ni yá muhammad inna kataro anna kọ́ọ̀mùka ìwọ olùpáwà tó rí olùpẹ́ nínú ìjọ rẹ̀ láwà àbí ó ní wọ́n ni láyà dùránàkà annaka làkìtà kọ́ọ̀mà làílmà láhùn bìlhárùn wọ́n jẹ́ kó tọ́jọ́ bọ́ wọ́n lọ bìsí fara rẹ̀ ara o ànábì náà ń bá wọn o má lọ má lọ má àbá má lọ dùn sífà rẹ rárá o wípé ọpàdé àwọn àjọ kan tó ṣe pé àwọn ọmọ nípa bá ṣe ń jagun sọ láwa tó ń wò yìí ọ àwa kọjá bẹ́ẹ̀ àwọn tó ọba jà àwọn àwọn aráàlú mọ̀dí mọ́kà tó bá jà àwọn kòrèṣì wọn mọ nípa ogun lọ́lọ́mfin ní ọjẹjà ọkàn ọkọ̀ opportunity lára wọn ni inna wallahi la in harabna lọ́mọ afitítóbi ọlọ́run àbíbúra tá a bá bọ́ ọjà pẹ́rẹ́ látàlámánà àna láhàánù náà sọ́mọ pé ìyàrá wa lé nílẹ̀ tá a bá bọ́ ọjà pẹ́rẹ́ sítorí pé ètò àrùn àwọn kan wọn náà kó àjọ nísìnyí ọ̀sán di ẹ gọ̀rọ̀gọ̀rù àbí mò ń múra pàwọn bíi táwọn yẹn. Ah, sọ́ra o lẹ́ẹ̀bẹ̀rẹ̀ o mọ̀bí tó ṣe é sí o bí bá ń gùn ọmọbi tí ó ṣe kẹ́ni tí ó ń gùn ọ sí wọ́n bá lọ́dọ̀ tí wa nípa láàárẹ̀ òṣè kẹ́ni kò lọ́dọ̀ tí wa wọ́n sọ fún jùsọ ọlọ́run jọ́nà lọ́wọ́. nínú tí ó jẹ́rìí sí pé ọlọ́run pé ọlọ́run ànábì pé wọ́n wọ́n sì sọ̀rọ̀ báyìí òun làwọn àyà sọ̀kalẹ̀ nínú alukọ̀hánì tó fi sọ nípa ìṣẹ̀lẹ̀ àwọn mùsùlùmí àtàwọn aráàlú maka tẹ́sí kọ̀rẹ́ṣì àti ìkìlọ̀ ìṣọ́ra tá nẹ́bí ṣe fáwọn yahudi tí wọ́n gbọ́ ọlọ́ọ̀bá aláṣọ nínú sọ́rọ́tọ̀ alẹ́ ìmúrọ́ọ̀nù áyà kejì lásẹ̀kẹ̀ẹ́tàlá ọlọ́ni kúrò nílẹ̀ bí ilẹ̀ kẹfọ́rù ọlọ́lẹ́yà nẹ́bí sọ fáwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ sọ fún wọn kó sàtó gbọ́làbò wọ́n padà borí wọn wọ́n sẹ́gun wọn jọ kan wọ́n tó ṣàrò bẹ sọ fún wọn pé wọ́n padà kó wọn jọ ilẹ̀ jahannama sọ̀rọ̀ sínú náà jahannama wà bí ìsàlùmí ha ọlọ́run ṣí ọ̀bí tán fẹ́ dé sí i ànẹ́bí ọlọ́run ká ànẹ́bí ọmọ sọ fáwọn yahoo díbẹ̀ pípé ẹ̀yin tẹ́ ìgbọ́ lọ́wọ́ ọba gbọ́ wọ́n padà borí ní ẹgbẹ̀ ẹ̀yà àjẹtọ́jẹ tẹ́ bá tó wá gbé àtà láyé tí wọ́n borí yín láyé ẹ̀ẹ́tọ́ wá gbé sínú kí ni jáà náà lálùkẹ́ àmà ọlọ́wọ́ fi yí wọn pé kọ́díkà náà lẹ́kùn ayẹ̀tọ̀nù fèèfé àtẹ́yìn ìlùkàkọ̀ta ó yẹ kẹ́yìn ní òtí mọ̀kẹ́ ti kẹ́kọ̀ọ́ látara àwọn ìjọ méjì ìjọ méjì kan tó ṣe pé àwọn méjèèjì pàdé ara wọn lójú ogun ìjọ àkọ́kọ́ ọlọ́ni pé atúntòkọ́ ti lò fi sabilillah ìjọ kan nínú ìjọ méjì yìí òun ń jà nítorí tọlọ́hun kẹsàn ọlọ́run lè wòkè òun náà ni àwọn mùsùlùmí wọ́n ó kúrò káàkiri ìjọ ẹlẹ́ẹ̀kejì òun jẹ́ nípa kókó lọ́wọ́ òun làwọn kọ̀ọ̀rọ̀ ń ṣí ó yẹ kẹ́yìn náà ti kẹ́kọ̀ọ́ látara tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. tó ṣe fáwọn àwọn jẹ̀pẹ̀rí àwọn kọ̀ọ̀rọ̀ ń ṣì ìlú mọ̀dí mọ́kà yìí yọ̀rọ̀ ó dàbùn mẹ̀sìlẹ̀ ìhìnmọ̀ra àyàlẹ̀ ayé àwọn gẹ́gẹ́ fúnra wọn wọ́n rí àwọn mùsùlùmí pé àwọn dọ́bù wọn ní ti dé dọ́bù wọ́n fojú ara wọn gẹ́rù rẹ̀ báyìí pé àwọn dọ́bù àwọn mùsùlùmí àwọn jù wọn lọ lóǹkà àwọn jù wọn lọ ní pèsè débi pé níjọ́ náà lọ́wọ́ nígbà tá a nábì sọ̀rọ̀ àlùwọ̀sálà tó kún fẹ́ bẹ̀rẹ̀ tá a nábì rí i pé àwọn táwọn fẹ́ kojú ni ó ń ka ọmọ sí pọ̀ lọ́bì bá ànábì tó ń wo àwọn nǹkan tí wọ́n kó wá gẹ́gẹ́ bí nǹkan ìjà àdúgbò tó ń sún wọ́n kó wá ànábì ń wo owó àwọn èèyàn lẹ́yìn orí pé pẹ̀lú ọ̀nkà àwọn eléyìí bí wọ́n ṣe pọ̀ tó àtàwọn ìbọn sí wọ́n kó lọ́wọ́ yìí kò sí tàbí ṣùgbọ́n àwọn òtún kankan lẹ́gbẹ̀ẹ́ wọn ànábì rí pé táwọn kó lọ́wọ́ ní nǹkan ìjà kò tó nǹkan àwọn náà tó ní làwọn gẹ́gẹ́ ni làwọn mọ níwọ̀n báyìí ànábì ò ṣe mọ́ni ṣe méjì ó dájú kọ ọlọ́run ọbẹ̀ wà láà lẹ́ni tó bẹ ọlọ́run níjọ́ náà náà ọbẹ̀ ọ̀nà ọwọ́ sókè yìí ń bí ọlọ́run ọba ní mẹ́sàn-án mẹ́wàá ẹgbẹ́ bí yorùbá ṣe sọ ń bẹ kíkankíkan ìsọlẹ́nu rẹ̀ sì ń jábọ̀ ànábì òsèkẹ́ni kọ̀ọ̀mà ànábì sọ lọ́nà lọ́rùn pé ìrí ọlọ́run ọba àwọn wèrè yìí àwọn ọ̀tọ́ ọlọ́run ọba yìí wọ́n wá wọ́n fẹ́ kú òdíṣẹ́ rẹ̀ nírọ̀ àwọn tí mo wá kó lọ́wọ́ yìí wọn ò jù báyìí lọ tá bá pa àwọn eléyìí kò sẹ́ni tí ó sìn ọmọ lérí ilẹ̀ ayé àfikọ́ ọmọdé wọn pa wọn. kọ́ mẹ́jẹ wọn pa wọn rùn torí pé èyí tó súnmọ́ jù ni pé tọ́lọ́wọ̀n ọ̀bá ṣetán láti ràn níbi lọ́wọ́ wọ́n jẹ ìyá wọ́n jẹ wẹ́rà. tí ìbá fi páànù sí tó dúró tọ̀dọ̀ ọlọ́run ọba àlá ah, ẹ̀yin náà ṣe wàyí ẹ̀yin mẹ́ta kẹ́ ẹ fẹ́ kojú èèyàn mẹ́wàá sẹlẹ́mì ẹ̀ à káàbà ń ṣeré lókù o òun lẹ́bi sẹ́gun wọn ìwọ́n wọn máa máa ń ṣe ìfáàkà fún yín àwọn lẹ́bi sẹ́gun wọn àwọn irọ́ nìyàn bàbá ìfá àwọn jẹ́ bẹ́ẹ̀ ẹ àbáwọn tí ẹ mọ̀jà rárá pé sísọmọdé ẹjọ́ ga tó ra yín dáadáa ẹjọ́ nípa láyà bí wọ́n sì mọ̀jà ni wọ́n náà mọ̀jà. Ah, ẹ̀wọ́n lẹ́sẹ̀ẹ́gùn wọn ah, tí ìbá sànú ọlọ́run àtàràṣẹ́ látọ̀dọ̀ rẹ̀ ẹ̀tọ́ bẹ́ẹ̀ ìwọ́n má dá lọ́wọ́ yẹn mú bọ́ lọ́wọ́ tó wá lẹ́nu pé àfikún ni wàá sápa ah, wọn wẹ̀ sọ́nà wo kò sí tó kù jù kí ni lọ tó àdúrà lọ àdúrà nìkan ló lè yọ wọn bẹ̀rẹ̀ wọn bá a láàpẹ̀ bọ́n bá fi lè pa àwọn eléyìí ni kò sẹ́ni tí ó sin ọmọ torí pé àwọn tó kó lu màdínà náà ni wọ́n ṣe kẹ́ni wọ́n bá gbọ́ kí wọ́n ti pa ogun ọrùn síbẹ̀ wọ́n bá lè gbọ́ pé wọ́n àti àti pa mẹ́rì gan sọ́mọ̀ pé afáàjọ náà ẹ̀jẹ̀ bí olóòrè ọ̀run gbà àwọn aráàlú màdínà yóò kó wọn lẹ kọ́ra àwọn yòówù jẹ́ wàá sí gbogbo wọn wàá sí gbogbo wọn lẹ́ẹ̀kan náà nàmẹ́jì tẹ́ bá pàrọ̀ eléyìí kò sẹ́ni tí ó sin ọmọ torí pé ìdójútì ńlá ni sallallahu alayhi wa sallam anábì ń pẹ́ lọ́wọ́ ọba ń jọra ọlọ́run sì gbàdúrà níbi títí ń pẹ́ lọ́wọ́ ọba lọ́wọ́ wọn bá sùn lọ òbí bá ara lọ sẹ́yìn lọ́wọ́ gbàdúrà èèyàn ń bẹ lọ́wọ́ ọba nínú fòyà nínú bẹ̀rù ẹ̀rú ń bá anábì sallallahu alayhi wa ó sì rà gbilẹ̀ ó rà gbilẹ̀ báyìí ó báyìí ọ̀n kan tí ó wò báyọ̀ bá rí jìbìrì ló ti ń bọ̀ wọ́n ń sọ fún abubakar pé kọ̀dísàjáde lọ́hùn tó àhànà ọlọ́run ti gbàdúrà wà háàgà jìbìrì jìbìrì ló ní ń bọ̀ mu abubakar ń bọ̀ pé òun ò rí aláàbò ah. wa ń dúró fún gbẹ́gẹ́ni aláàfin ẹ̀yáwó anákìwò níbi tí jìbìrì ló wà kó o lè mọ̀ pé ń bọ̀ níbi tí ń wà àárẹ̀ gbogbo eruku ti ń tu jáde bí tó ti rí eruku wọ́n àtẹ́sìn rẹ̀ ló bọ̀ agbára ti gbà àníwò wa kọjú sáwọn mùsùlùmí ó wá sọ fún wọn pé gbogbo ẹni tó bá gbà lónìí tó gbà lónìí tó kọjú sí wọn tí ò ságun tí wọ́n bá pa sógun mọ̀kùnbẹ́lá ọlọ́mọdébẹ̀rọ̀ tó sì pé ó kọjú sógun ni kọ̀ságun tó bá pa síbẹ̀ àdìgbọ́n mi ni yọ dàrẹ́tì àlìjẹ́nà ní lọ direct ọyá lẹ́ẹ̀kan náà ẹnìkan wọn kọ́ bẹ̀rẹ̀ ogun òun ló gbọ́ ara àwọn gẹ̀fẹ̀rẹ̀ lọ òní kí ni tó ń ṣe láyé oníkẹ́ni kí ni tó ń ṣe láyé dàbídò tí ń gbọ́ lọ́wọ́ rẹ̀ tí ń jẹ díẹ̀ díẹ̀ ìwọ́n dàbídò ọba dànù ọba wà ọjà títàbí parẹ́ ó ní mo rí i pé kó tó kúrò láàrin àwọn mùsùlùmí ó ní mo rí pé kò sí tí ó kù láàrin èmi àti kí n wà lìjẹ́ náà wíwí kí n ṣe kí ni kí wọ́n pa mí sílùú àyè lọ wọ́n sì pa á síbẹ̀. tọ́ lọ́lọ́wọ́ ń sọ wíwà wípé ẹ̀yin ẹ̀rú bí ìlú màdínà ẹ̀yin ọ̀kẹ́kọ̀ọ́ ni ó yẹ kí ẹ lè gba lẹ́sìn mi ń bẹ̀rù àwọn dèfèrí náà rí i pé àwọn dọ́rù àwọn mùsùlùmí nílẹ̀kùnlẹ̀lò ní mẹ́ta wọ́n fojú ara wọn rí báyìí tó ló ti lọ́sẹ̀ rí náà nìyí wọ́lọ́hù yóò ayédè benasiri ọlọ́run mi ọlọ́run ọbẹ̀ tó bá kú omi ọlọ́run ní máa kún lọ́wọ́ pẹ̀lú kíni pẹ̀lú àrùnsí mi mo yẹ ṣọ́à ẹn tó bá wù mí máa kún lọ́wọ́ pẹ̀lú àrùnsí mi ìnà fi dáàlì kàlà wáàsí ni fún gbogbo ẹni tó bá ní làákàì ẹni tó sì lóyìn náà àmọ́ wọ́n ní èrí tí ó jẹ́ ìyá ni ẹ́ tó bá sùn yọ tají bí àyàn bá sì ń bẹ ní sokoto àbí yóò tó jẹ́ ni yọ lọ̀wọ̀lọ̀ jẹ́ wọ́n gbọ́ o wọ́n sàtakú náà ni àgbàtán yarí bá ànábì lọ́wọ́ ẹ̀ẹ́rìn gbọ́ àbí ànábì náà bá sígun lọ bá wọn sọlọ́lọ́hù àlẹ́yìn wọ̀sánlá bàtà ànábì sígun lọ bá wọn ànábì wa ṣe wọn mọ́lé wọn ò rí bí jáde ó ṣèdè wọn ò rí bí jáde. bẹ́ẹ̀ lànà bí wà pẹ̀lú wọn òun wọlé lọ́bí kankan ẹ̀tọ́ bẹ̀ fẹ́ jáde wa ìṣẹ́lẹ̀ yẹn ni pé tó wá wò bẹ́yà wọn lè fara rẹ̀ tó sọ wá lẹ̀ o wọ́n takú wọn ọ̀bí ànẹ́bì nígbà tá ànẹ́bì ti wá séde tó ti sẹ́lẹ̀ tàfà tó tàfà tí ò jẹ́ wọn jáde ìkànnà mọ̀náfìkì tẹ́tí màbẹ́ ní mọ́wọ́rùn àbí ẹgbẹ́lẹ́ mi máa ń gbajúmọ̀ bí eré ibú dáadáa ọlọ́mọ sì ti wá bẹ́ẹ̀. a ti mọ̀ pé òun náà ni a ní ọ̀rọ̀ ajé ilé ẹ̀sìn mọ̀. báyà mo ti gbọ́ kí wọ́n ń dà lórí mo ti rọ̀ pé kò lè jẹ́ lómi àfiwọ́ náà ọ̀tágò ìwọ yìí náà ni. wọ́n ti mọ̀ abdullahi bin obaye bin salu ọ̀gá àwọn eléyìí bó lùmọ̀dínà nígbà tó rí tànàbì ṣe ó sì rí pé ah n tó kù fáwọn ènìyàn ni pé káànàbì ọ̀pá wọn wọ́n sì jẹ́ni tí máa bá a ṣe lásìkò ìyẹn ni pé àwọn bàní kọ́síràjù tí abdullahi ibùdó bá yìí ti jáde àwọn bàní kọ ìnàkọ́ wọ́n jẹ́ ọ̀rọ̀ sí wọn lásìkò àìmọ̀kan ìyẹn ni pé àwọn ni wọ́n máa ń sọ gbè àwọn náà máa bá ṣe àwọn náà máa ń ràn lọ́wọ́ tó gun bá gbé wọn máa ń kó àwọn bàní kọ́síràjù lọ́wọ́ àbá ní kòrìnà kọrùn kún wọn lọ́wọ́ àwọn lọ́rẹ́ ara wọn ọba rẹ̀ bá nàbíyà muhammad oníyà muhammad ahsinu fi mawali ilé òjíṣẹ́ ọlọ́run sí dáadáa sáwọn èèyàn mi áá láti gbé oṣù wá sí mi wọ́n ọjọ́ kejì ọjọ́ kejì ọjọ́ kẹta ọdún wọn rí mi lọ sí sẹ́wọ̀n òun jẹjẹ ọbẹ̀ pa wọ́n ní ṣe dáadáa sí wọn ó sì máa pé ẹni rí ni wọ́n jẹ́ sí mi ṣọ́sùn ọ̀gágbè láàmú ọba yìí náà ni ó ti pẹ̀lẹ̀ mùsùlùmí but àwọn mọ̀dábìkì máa ṣe gíní a máa ń bẹ láàrin wa kọ́lọ̀kọ́ sọ wa bẹ́ẹ̀ tó bá ti rí pé tẹ́ bá ti tò tán ẹnìkan ń dàrú ti mọ̀ kí mọ̀dábìkì àárín yìí nù níbi tẹ́ ẹ̀ka ti sọ̀rọ̀ tó le yọ́mọ wá ṣe gíní yọ́mọ sọ̀rọ̀ tọ́rọ̀ wọ̀lá ìkọ̀dá sọ́rọ̀ pé asọ̀rọ̀jọ́ ní bàtà ń sọ̀rọ̀ nípa kí nígbà kí mo pé kí ni ọjà tún a ní lára ìbálòta fẹ́ fáwọn mùsùlùmí nù bí tó yẹ ká ti sakin ká sakin bẹ̀ kákan má akin èyí tí ó kó yà o asọ́njẹ́ òní ìpínlára àbálòtọ̀ dá ayé ibi tẹ́ ká mùsùlùmí ju sákin wọ́n wá ń sojú mẹ́ ọ̀dá ayé pé ká ti sọ̀rọ̀ tó le ọ̀wá ń sọ̀rọ̀ tọ́rọ̀ mẹ́ ọ̀dá níbi tó bá yẹ kẹ́ ti sọ̀rọ̀ tó le tẹ́jú gbogbo bùsùn gbogbo yẹn ẹ̀kọ́ lè ń bẹ̀ ní tẹ́nìkan wọ́n ń sọ̀rọ̀ tọ́rọ̀ ẹ máa fura sí i wọ́n ń sọ̀rọ̀ tọ́rọ̀ ẹ máa fura sí i ẹ ti mọ̀ pé nígbà tí gbogbo dáwọn ẹ̀rú dé ṣe yìí sẹ́mọ pé ó rí wọn kọ̀ lọ pariwo mọ́ wọn yọ̀rọ̀ lẹ́yìn pé ẹmọ́ sí lẹ́ẹ̀mọ́ kánàbí wọn fi àjẹ́ yìí ìgbà tí ànẹ́bì wá dé tànẹ́bì lọ́wọ́ rí wọn ni pé ṣe dára sí wọn tànẹ́bì lọ́wọ́ rí wọ́n ní pé tí èsùsù bá jẹ lẹ́gbò ní ẹnìkan ní èdè tẹ́lẹ̀gbò bá wọn ṣe gẹ́ni ẹ̀rọ àpariwo ta wọ́n á bìbí ló pa ẹ̀ wá ń sọ̀rọ̀ ọlọ́kọ̀ sọ wa mẹ́ tọ́ ọwọ́ sọ fún àbẹ́bẹ̀ pé àṣì ah, ṣe dáadáa sáwọn èèyàn mi fàábùtọ̀ àléhì rọ̀ṣọ́lọ́láhì sọ́lọ́láhà lọ́wọ́sálà ànáwó ìrọ̀ dá lóhùn ọ̀rọ̀ rẹ̀ lẹ́sì ọ̀rọ̀ rẹ̀ fẹ́lẹ́ kò ọba tó lọ bá àbẹ́bẹ̀ pé yá muhammad àṣì fi màwáàlì àní òsì dára sáwọn èèyàn ni wọ́n dá sí wọn púpọ̀ sí dára sí wọn ànágbà púpọ̀ lọ́dọ̀ rẹ̀ bó ṣe wọ́n bá lọ́wọ́ ànágbà yíyí padà sí ọba yí ọba kọyìn sí bó ṣe kí ọwọ́ bọ asọ́pá ànábì wọn ọba fa ànábì báyìí ọkọ̀ ọba ànábì lásọ bá ṣe gẹ́ ni mo lọ lọ orílẹ̀-èdè bá sọ̀rọ̀ ó sì wá ń lọ sẹ́rí kọjá àlà ọmọlẹ́yìn ànábì ni o sallallahu alaihi wasallam torí ẹ̀wọ́ bàjẹ́ ó nù ọ̀rẹ́ lára ọmọlẹ́yìn rẹ̀ tó bá kọjá àlà tó gbọ́ lọ́tí kànábì yóò bá wọn lọ tí ìbá ṣe pé ti ní lọ́wọ́ kí ló ti lé kí ló ti gbé oníṣe dáadáa sí àwọn èèyàn ànábì ọ̀gbọ́n lọ́wọ́ kọ́ yìí ṣe ọba fẹ́ mọ́ lọ ọba ṣe gẹ́ni bá a jà kẹ́ẹ̀. ọkọọlọ láwọn rọṣọlùlọ ànábì wa dá lóhùn pé àrísílẹ ni fi mí sílẹ ànábì wa bínú ó bínú wọn láwọn ẹbí bínú débi pé títọ̀yẹ fún wọn rí ìyípadà ojú ẹ lójú ànábì wa muhammad ànábì wa ni pé fún mi ọkọọlọ láwọn wọn yí àkà àrísílẹ ni kí ló ń sí ọ kí ló kọ lẹ sọmísílẹ gbọ́dọ̀ di mímú òun náà bá dà náà ló ń pe èmi ní sọ ẹlẹ láyé èmi ní sọ ẹlẹ àgbàdo bá tún ṣe dára sí wọn. àwọn èèyàn tó ṣe pé wọn ò dín ní ọgọ́rùn-ún mẹ́rin tí wọn ò lásọ lára wọn wá fẹ́ ṣe wọn lẹ̀kan náà bẹ́ẹ̀ ṣe ṣe ṣojú. tó ṣe pé àwọn ọgọ́rùn-ún ń ná wọn ni wọn lásọ lára kó lè mọ̀ kó sì ń ta wọn ò kankan wọn máa lè jì ní. ó ṣe ra sí wọn ni o àwọn èèyàn bí se ni wọ́n ìjọ ń ṣe fún mi nísìn wọn ò ṣe fún mi máa ń torí kó lè kíni òtí sí wọn mọ́nà mú òjò wọn rí ibi jáde ọwà wú wọn tẹgbẹtẹgbẹ ọkàn wọn láàárọ̀ ọjọ́ kan jẹ soso à ó lè ṣe bẹ́ẹ̀ ó ní fi ọlẹ̀ ní sọ fún wa Muhammad bẹ́ẹ̀ ó wá fi kún ẹ̀rọ ẹ má wà bọ̀ sí gbogbo àwọn ẹlẹ́tẹ̀ náà máa wọ̀rọ̀ burúkú tẹ́ máa ń sọ tí wọ́n fi kọ́ lẹ́yìn tó tó bá nẹ́bì yìí ọ wá fi àwọn ọ̀rọ̀ kan ọfẹ́ fi rọ́pù ànẹ́bì ẹni kí lọ́rọ̀ náà ó ní ìní wọn lọ́ọ̀rì ó ní mo fọ́ lọ́wọ́ bá búra mo fi ọlọ́wọ́ bá búra ìní mo rò mọ àkàṣàgbàwá ayọ̀rọ̀ èyí pé ṣé wò mí yìí èyí sàdédé ṣe tí mo ṣe fún ọyọ kan tó mo láṣẹ yìí ni èyí fẹ́ kọ́ má di pé nǹkan padà wá dàlẹ́ ọ lórí ni bó ṣe ń ṣe ìyẹn padà lábọ̀ o wọ́n kàrù pé mo lé ní o ẹ̀ tí ń bẹ̀rù náà ní pé tààrẹ náà ní sí ẹ máa wọ̀rọ̀ tí ẹ náà ní sí ìfẹ́ kọ́ dàrú fún ọ ní anábìnrin ọ̀dọ̀ ahun lákà ìwọ́nu àwọn àwọn ọ̀rọ̀ ká anábìyà wa pa wọn anábìyà wa lọ́dà tó kù ní pé a lè wọn jáde a lè wọn kó ní nílùú lùmọ̀dínà yìí anábì wa lé wọn wọn kó olùmọ̀dínà gbogbo dúkìá àwọn mùsùlùmí wá sí kíni wọn kó sẹ́wọ̀n kí wọ́n lọ jà wọ́n lógun nù bọ́ọ̀ kan parapa wọn ni wọ́n lé wọn jáde ẹwà ẹwà ní jáde kẹnu kó dúkìá yẹn lọ́wọ́ abápa yín tẹ́lẹ̀ náà kó sí kíni ẹni ní dúkìá ọ̀rẹ́ bọ́ wá lọ ọba kó tọmọtọmọ tẹbí tẹbí taratara lọ́sọ̀tọ̀tọ̀ àwọn ilé yẹn bí sẹ́bùn ọ̀rẹ́ ni wọ́n ti gẹ́ni wọ́n bá kó nínú madina tàbí sílẹ̀ wa àwọn mùsùlùmí wá pín dúkìá wọn sọ́dọ̀ pé owó tó dé fáwọn mùsùlùmí sí wọ́n ẹ̀sẹ̀ rẹ̀ yóò kàn látara ogun bá dé ni wọ́n tún ṣe gẹ́ni wọ́n tún rówó mi ọkọ̀ tó ní ìtì ọlọ́run kó ṣe owó ẹ̀ fún wa ẹ̀ sànú. bọ́lá sí máa gbára ṣe dé bọ́lá sí máa gbára ṣe dé èyí ẹ sì ṣe pé àbí kẹlẹ oríire ni ìyá táwọn mùsùlùmí náà ti ń jẹ ìyàwó náà ọjọ́ ti pẹ́ àwọn mùsùlùmí wà kún dúkìá wọn wọ́n yọ kúmùsù tànábì fànábì ìdá kan náà márùn wọ́n ti kí ni wọ́n yọ fànábì ìdá mẹ́rin tó kú ní ìdá márùn yẹn àwọn mùsùlùmí yòókù ti kí ni wọ́n pin kódà nígbà tí wọ́n lé wọn jáde ẹnìkan nínú àwọn tó jẹ́ pé òun náà jẹ́ bàní kásírọ̀ jù tó jẹ́ pé wọ́n jọ máa ń sọ̀gbéra wọn ni lásìkò àrìmọ̀ kan òun gan lànàbí lò wípé kọlọ lé wọn jáde kọlọ lé wọn jáde wọ́n sì gbà bẹ́ẹ̀ òbáda ọmọ summit ìyẹn ni pé ìdàkejì tí àbúlá ọmọ òbáyé ṣe òun ni òbáda ọmọ kẹ́ni ọmọ sọ́ọ́lì ti ṣe wọ́n sì jọ jẹ́ kásírọ̀jù kan náà ni ìyẹn ni pé ìdílé kásírọ̀jù kan náà wọ́n jọ wá tọ́ nítìtorí ìṣẹ̀lẹ̀ tọ́sẹ̀lẹ̀ yìí nípa àbílá ọmọ ọ̀báyì aburú tó ṣe yìí àti dáadáa tí ò bá dà ọmọ sọ́ọ́lì ti ṣe tó yẹ kó òun ló ń lọ pé èmi à ẹbí kàkàrà ni wa èmi gan ní ilé wọn kó wọn lọ ọlọ́run sọ ayà kalẹ̀ ní sọ́ọ́tùl máyídà ó fi sọ nípa àwọn méjèèjì torí pé ìgbà tí ìgbà tí ò bá dà ọmọ sọ́ọ́lì ti fẹ́ lé wọn ó sọ fún ànábì jọ́lọ̀ lọ́wọ́ pé ilé ojúṣe ọlọ́run ọba èmi ọlọ́run àtànábì lè fẹ́ bá ṣe ọ̀rọ̀ àwọn ìní dá wọn sí mọ́ láéláé àjọ ń ṣe tẹ́lẹ̀ ní àmọ́ ní tẹ́kẹ́ ni ìní dá wọn sí mọ́ láéláé ọlọ́wọ́ sọ báyìí máa sọ́rọ́ tó lè máa yíra ọlọ́ni yá ayé wọn lọ́dí iná hàmánù ọlọ́lẹ́yìn tẹ́ gbọ́lọ́wọ́ bá gbọ́ látàkùsọ̀rọ̀ àti nasọ́ra ẹ ẹ má bá wọn ṣe o ó sì wá jẹ́ pé ìwọ wá ran joseph lọ́wọ́ lórí mùsùlùmí joseph àti mùsùlùmí jọ fẹ́ gba yàrá kan rẹ̀ ìwọ wá gbélé fún joseph ó sì kọ́ gbọ́ sí joseph lọ́wọ́ ọ̀dà aláboró ni ọ ṣé nítorí owó tó ní lọ́dọ̀ rẹ̀ kò bá bá a dùn fún ọlọ́run ní ìyẹ̀wò bí àfihàn sọ́ra láàrin ara wọn ọ̀rẹ́ ara wọn ni wọ́n ń ṣe o wọ́n mọ́ yíyọ tàwọ́lùmọ̀ ọ̀hùnmí nǹkan ẹnikẹ́ni tó bá bá wọn sí papọ̀ tó bá dájú kọ wọn tó lóun fẹ́ máa ràn wọ́n lọ́wọ́ fa ìnìyàn òwò mẹ́yìn wọn ọlọ́run ló ti ṣe kíni ó ti dára wọn ló fi jẹ́ pé èèwọ̀ ni fún wa ká bá wọn ṣe dé lẹ́bù yìí èèwọ̀ ni fún wa ká mọ ẹran gèfèrí lọ́wọ́ lórí àwọn mùsùlùmí èèwọ̀ ni ọlọ́ni iná láhàlà ayé àdìlẹ̀ kọ́ọ̀mà dọ̀ọ̀lìmí ọlọ́ni gbogbo àwọn tí máa ń sàbòsí àní fọ́nà mọ̀ wọn ọlọ́ni pọ̀tọ́rọ̀ lẹ́lí ilẹ̀ pé kò lóbi him mọ́ọ̀l ọlọ́ni rẹ̀ ànábì ọwọ́ àárí àwọn tó ṣe pé àrùn ń bẹ nínú ọkàn wọn gẹ́gẹ́ bí àbìlá àmọ́ ọ̀báyìí ọmọ sàlúù tí wọ́n máa sọ lẹ́nu wọn ìsọkúsọ ọlọ́run ni ó ra wọn tí àrùn bẹ nú ọkàn wọn yusari òun fi hìn tó sì pé wọ́n máa lọ wọ́n máa bọ̀ wọ́n máa dààmú wọ́n máa ṣe dáadáa nípa àwọn ìyẹ̀wò dè ẹni wọn náà máa ṣalápá tẹ̀lé lẹ́yìn yẹ̀kùn olóòrùn wọ́n máa wá sọ pé lọ́kọ̀ṣọ́ ń tún sí ìbànú ẹ̀dá ayọ̀ àfẹ́kọ́ bá wọn jà àfẹ́kọ́ jẹ́ pé àìtáwà ń bẹ̀rù tá a fi náà bá wọn jà ni pé àfẹ́kọ́ mọ̀já sí pé ní ogún padà wá jẹ wá sẹ́gun pé abdullahi ọmọ ọba yìí lọ́wọ́ ṣe gíní ní bá rí dà ọlọ́run fún aṣọ lọ́wọ́ àyè àti ìyàgbẹ̀lẹ̀ fọ́tìrì ẹ fi wálẹ̀ tó bá wọ ọlọ́run ọba yóò mú àrùn sí wa látọ̀dọ̀ rẹ̀ tẹ́yìn mùsùlùmí tó ti fẹ́ ilé ẹlẹ́yìn ṣe kíni lẹ́ẹ̀mọ̀ jẹ jà lọ. awo bi amọ̀rẹ̀ mìíràn ẹ̀ǹdìhì àbíkọ́lọ̀ ọba àlá kó mú àwọn ọrụ kan wá látọ̀dọ̀ rẹ̀ fọyúsùbùhù fi àǹfóṣèhìn nàdìmí tó sì pé àwọn tí wọ́n sọ rọ́ọ̀rọ̀ tí abdullahi ọmọ ọba yìí sọ padà tí wa wọn mẹ́yìn ọkọ̀ wọn ìwọ̀lẹ́dínú àmọ́rù ó sì dàyàkọ́ mùsùlùmí tí ń bá mùsùlùmí se pé àwọn ìjọ ọba àwọn yìí ó kó yẹra pé abdullahi ọmọ ọba yìí sọ ọ̀rọ̀ gẹ̀gẹ̀rí ni ìdààmú tí ń se ìdààmú mọ̀lẹ́bìkì ni èyí tí ò dáadáa sì se ní ìta afẹ́ kíkọ́ mùsùlùmí kọ̀ọ̀kan se nù ilé bẹ̀rẹ̀ bá ti ń sẹlẹ̀ ká ní àwọn ìtọ́yẹ ká ní ibi tó bá ti yẹ ká bá wa ní ká ti bá wa ká sì dúró bó sì yẹ ká dúró tí ó lè já sí pé ní yóò lè jẹ́ ìrànlọ́wọ́ fún ẹ̀sìn ọlọ́run ọba lásìkò yẹn kọ́dà ó lè mọ́ sàárín àwọn gèfèrí àti mùsùlùmí kọ́jú kó láàrin àwọn mùsùlùmí sí mùsùlùmí náà ni ẹgbẹ́ bá rí pé ń dàbí kan rú ẹyọwọ́ rẹ̀ láwo ẹ̀dẹ̀ gbó láti ọwọ́ rẹ̀ láwo papọ̀ ọba kan rẹ̀ rúbọ́ torí ìdílé eléyìí jẹ́ kan nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú ọdún kejì ìjìra tó sì jẹ́ ìṣẹ̀lẹ̀ mẹ́lẹ̀ gbàgbé èyí tó ṣẹlẹ̀ lójú ayé àdàbíwá muhammad kọ́lọ̀ ọba kọ́mọ́sá tó ń bọ̀ fi ọ̀rọ̀ ọlọ́run ọba àti ànábì kò fi yé wa oríṣiríṣi àwọn ẹ̀kọ́ làwọn náà ti mú nínú ọ̀rọ̀ tá a sọ yìí tá a ní túmọ̀ para síbẹ̀ mọ́ kọ́lọ̀ ọba kọ́sá ló gbẹ̀ni sábà bí oríire fún wa subhanahu wa ta'ala fún mọ́ ashadu allah ilaha illa anta astaghfiruka